nǹkan tó ṣẹlẹ̀ ní South Africa kò ń ṣe ọ̀rọ̀ tó ti ń ṣẹlẹ̀ láti ìní ó ti ń ṣẹlẹ̀ tipẹ́ tipẹ́ tipẹ́ lórí ìgbà ayé eh, Abacha tẹ bá rántí lórí ìgbà ayé Abacha ó ti ṣẹlẹ̀ tó yẹ pé eh, wàhálà ló ṣẹlẹ̀ ńgbà yẹn bọ̀ nǹkan tí màá sọ fáwọn ọmọ Nàìjíríà nísìn most àwọn èèyàn tó ní family ní South Africa tó ní ẹbí Nàìjíríà ò favour most of people ìjọ làwọn mi fi ń travel out wọ́n ń travel out pé láti lọ bọ́ ẹbí bọ́ ara ok èèyàn wá lọ sí èèyàn wá travel láti lọ wá nǹkan tẹ́bí máa jẹ èèyàn wá kọ ohun tó máa pààyàn kò dáa then nowadays now nǹkan tó ń ṣẹlẹ̀ nísìn àìtí rí ọ̀rọ̀ láti ẹnu president Nigeria òsì ó kàn kò hàn ṣe nǹkan kan sí tó bá jẹ́ pé ẹbí ẹ̀ àbí àwọn ará ẹ̀ nínú gbogbo tó ti ń dáná sun ọmọ Nàìjíríà lórílẹ̀ South Africa kò sí afúnkọ́tà máa ṣe ká ọlọ́run ọba Africa to Africa even èèyàn Nàìjíríà táwa táwa Nàìjíríà gan táwa Nàìjíríà náà àwọn SARS wọ́n pa ara wa lẹ́kùlùpẹ̀ àwa táwa ń travel out kò sí ibi tí ọlọ́run la mọ̀ ọlọ́run nìkan lọ́ba ta lè pè pé ah, ọlọ́run jọ ṣàánú wa lórí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ní Africa ọlọ́run nìkan lọ́ba ló yẹ ká ké pè. ṣíṣe ṣíṣe a ní kò tó ní pé àwọn èèyàn ń ṣiṣẹ́ ọ̀rẹ́ owó ọ̀rọ̀ owó jẹun owó ṣẹ́gun ọ̀ka kò sí náà kò sí kankan kò sómi àti jẹun wàhálà kò nìyẹn tó fi lọ sí ìlú nílùú tẹ́gbọ́n mi mà tó ó dẹ̀ ó ṣe nílànà pé nǹkan yẹn ṣẹlẹ̀ gan-an. lásán a wọn mọ́ nílùú wa because kó tó ń ṣe fún wọn ti tó ti pọ̀ jù abẹ́ wọn lèmi o bó ṣe ń ṣe àwọn ọmọ nàìjíríà bó ń ṣe àwọn nàìjíríà South Africa ó ti pọ̀ jù kó máa lọ sílùú wọn àfẹ́ wọn mọ́ ìlú wọn máa tó wá kó máa bọ̀ kó máa bọ̀ kó máa bọ̀ wálé kó máa tọ́jú wọn kó máa lọ sílùú wọn àfẹ́ wọn mọ́ kí ló dé ó ti pọ̀ jù àwọn ìjọba náà dẹ̀ lajú wọn sílẹ̀ ọ̀hún yẹn. ẹ èròǹgbà ti tèmi níbẹ̀ wọ́n ní pé ó pọ̀ but tákàn gé lórí because tá a bá ní ká máa sọ̀rọ̀ ẹ́ so ọ̀rọ̀ máa pọ̀ púpọ̀ but ká gé ní ṣẹlẹ̀ ní South Africa kò yẹ kó máa ṣẹlẹ̀ sí wa because àwa tá a jẹ́ ọmọ Nàìjíríà pẹ̀lú àwọn South Africa àjọ wọnú ara wa ni àjọ wọnú ara wa ni South Africa wà Nàìjíríà tí wọ́n make life one live wọ́n ṣe fẹ́ tí ò dẹ̀ jọ pé ọmọ Nàìjíríà ò dààmú ara Nàìjíríà wà ní South Africa South Africa wọ́n á ń dààmú ọmọ Nàìjíríà báyìí wọ́n pa ọmọ Nàìjíríà bíi bíi pé ọlọ́run kọ́ ló ṣẹ̀dá wọn. wọ́n wá fi ojú olóore wọ́n fi gógi because ibi tí South Africa dé lónìí gbogbo ẹnu mo lè fi sọ mi kì í sọ ọmọdé ẹ Nàìjíríà ló gbé wọn débẹ̀ a help wọn gan but mi ò wá mọ tó wá kó wọn láyà tí wọ́n mọ ọmọ Nàìjíríà tí wọ́n pa wọ́n wọ́n mọ ọmọ Nàìjíríà wọ́n sun ọmọ Nàìjíríà níná. wọ́n tún ogbó pọ́pátì ọmọ nàìjíríà wọ́n ń bàjẹ́ tó yẹ kó rí bẹ́ẹ̀ tó yẹ kó rí bẹ́ẹ̀ kó yẹ kó máa rí báyẹn because àjọ wà fúnra wa ni àwa la help wọn gidi Mandela ń gbà yẹn tó wá sí nàìjíríà ṣebí nàìjíríà ló help Mandela nàìjíríà help Mandela gidi gan na Mandela ó tún pa nígbà tó nígbà ọ̀rọ̀ yẹn tún settle tán ó tún padà á sí nàìjíríà ó ń káàkiri nàìjíríà ó ń dúpẹ́ pé nàìjíríà ṣe for the eight months la fi help nàìjíríà la fi help eh, la fi help Mandela ní South Africa. ẹ òun náà la fẹ́ sọ ìmọ̀ràn mi nígbà èròǹgbà mi sí wọn ni pé bá a ṣe ń gbọ́ ìròyìn yẹn ó bà wá lọ́kàn jẹ́ lẹ́kọ̀ọ́ púpọ̀ wípé wọ́n wá ṣe wọ́n wá àti ṣoríire wọn lọ ni wọ́n á di pé ẹ̀ máa máa pa wọn kílẹ̀ ṣẹ̀ and then tí irú ẹ̀ bá ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ a máa ń rí solution sí wọ́n tètè máa ń dìde níjọba tiwa ń bí wọ́n á ti kó àwọn ọlọ́pàá síta á ti ṣogbó everything wọ́n á ti paná ẹ̀ kò pọ́sibù kan máa pa àwọn ọmọ wa lọ́hùn-ún wọ́n wá ṣe wọn lọ ni kí àwọn ìjọba wọn lọ́hùn kan bá wá solution sí wọ́n má pa àwọn ọmọ wọ́n ṣàánú àkànjọ nítorí ọlọ́run and then nàìjíríà ẹ̀hún bá ṣe wà ipa àpapọ̀ yìí sì àti jẹ́ àti mú ó ṣòro ọlọ́run máa kó ṣòro fún gbogbo wa wọ́n ṣàánú wa kànjọ nítorí ọlọ́run àwọn ìjọba wa ti bí kán gbé ìgbésẹ̀ láti bí láti lọ ṣe ìgbésẹ̀ lọ́hùn láti ṣe gbogbo ètò yẹn kó lè dọ̀ kókó dọ́gba kó má pa wọn mọ́. a kò tọ́ because tí èèyàn ogun orí bíbẹ́ kọ́ ni ogun orí fífọ́ kọ́ ni orí bíbẹ́ bí Yorùbá ṣe máa ń pòwe their diplomatic approach sírò àwọn nǹkan báyìí and eh, àwọn uh, news tá à ń gbọ́ náà àwọn kan wà díẹ̀ pé àwọn cooked story ni they are not real àwọn kan dẹ̀ wà díẹ̀ pé ó real but bá bá ṣe ń gbọ́ àwọn information yẹn náà nìkan ló yẹ ká máa react sí as ọmọ orílẹ̀-èdè tó yẹ pé a mòfin tàdé tó yẹ ká dẹ̀ máa tẹ̀lé òfin because eh, eléyìí ń ṣe military era ó dẹ̀ ní approach tí àwọn ìjọba náà ti ń gbé àwọn ìgbésẹ̀ kan tó ti ń gbé láti àná tàdé ń gbọ́ nínú news tó dẹ̀ pé ó dẹ̀ máa ṣe each and every one láǹfààní because tó bá ní kó máa ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn àwa ló máa affect because àwa làwọn lù wa and most of our South Africans tí wọ́n sì ń buy àwọn South African companies So they wà ní Nàìjíríà náà most of them are franchise tó yẹ pé àwa náà la wà in charge tó yẹ pé eh, ó dẹ̀ máa affect wa ó dẹ̀ máa affect the employment rate náà so a gbọ́dọ̀ wà very careful because nísìnyí àyè tó ṣẹlẹ̀ ní Lẹ́kì tá a gbọ́ lánàá àwọn ara wa náà là ń para wa which is not supposed to be so a mú wa máa rọ̀ wá pé ká ní sùúrù because ìjọba wọ́n take necessary step uh, towards this uh, xenophobic attack. èròǹgbà mi ni pé kó bá wa rọ àwọn ìjọba tó wà lórí oyè pé kó bá wa kó bá wa sọ̀rọ̀ kó bá kó bá bá wọn sọ̀rọ̀ lọ́hùn pé kó ń jọmọ́ yípa àwọn ọmọ nàìjíríà pé kò wà òkè pé kò wà òkè then fún gbogbo bí nàìjíríà wa ṣe rí yìí kò tẹ́ àwọn èèyàn lọ́rùn rárá ìkan ò rí bó ṣe rí ó ń àti ìkan ò dùn ìkan ò dùn kò ran ọmọ nàìjíríà lọ́rùn kọ́ bá bẹ àwọn tó wà lórí oyè kọ́jọ kọ́ bá gbogbo àwọn jọ̀nà wa báyọ̀ kọ́ bá aṣojú ọ̀nà wa àwọn èèyàn ń kú lójọ́nà yẹn lójoojúmọ́ ó yẹ kọ́ bá tún gbójọ́nà yẹn ṣe then àwọn wọ́n ní wọ́n ní wọ́n ti kíni bọ́dà ráìsì ààrò jẹjẹ ní nàìjíríà mọ́ gbogbo yẹn náà ti gbogbo ibi tá a ti ń jẹun ibi táwọn oníṣòwò wa náà tó ti rí owó tiwọn náà tó ti mú síta gbogbo náà ti tì yẹn dẹ́n tó bá náà wọ́n fẹ́ bàbá lọ bí léyìí ọ̀pọ̀ ló máa kú nípa gbogbo kinní wọ̀nyí àwọn èèyàn máa kú torí èèyàn míì báyìí ráìsì ló ń jẹ jù ráìsì gangan ló ń jẹ wọ́n wá ní wọ́n ti bọ́dà pé wọn ò kó síta ẹ̀yin náà rí ẹ̀ pé gbogbo kinní wọ̀nyẹn kò kò ṣe kinní ẹ jẹ́ bá ra àwọn ìjọba lóròyè kán jọ tọrọ lọ́run kán bá tún nàìjíríà ṣe ò nàìjíríà yóò wà òkè rárá. ìmọ̀ iye mi sí àwọn nàìjíríà tó wà ní South Africa it's ó ó ó ṣe ó jẹ́ nǹkan tó ń bá èèyàn lọ́kàn jẹ́ púpọ̀ púpọ̀ pẹ̀lú ìròyìn tá à ń gbọ́ sáwọn ní social media pẹ̀lú àwọn nàìjíríà tó ń pa mo mo wò lé ní yìí and i was so touched nígbà tí wọ́n yìnbọn fún ọmọ ẹni tó ti kú already tó tún wá tún ìbọn yìn fún tí wọ́n yìnbọn fún lórí mo wà touched nǹkan burúkú ni mo dẹ̀ máa rọ àwọn ọmọ nàìjíríà wa tán wà lọ́hùn-ún tí ò bá wọ̀ kó máa padà bọ̀ nàìjíríà a ní nǹkan tó tó tí ó tún ṣẹ́kù fún wa láti wà ní nàìjíríà nàìjíríà ni mo wà lẹ́ni mo ń ṣe hairdresser mo dẹ̀ ń ṣe fashion designer and i'm living fine bí ò tiẹ̀ tí tòun mọ̀ pé ó sì máa tó máa ṣẹ́kù táwọn náà bá wà ní orílẹ̀-èdè wọn tí wọ́n mú àwọn nǹkan kan tí wọ́n mú pọ̀ tí wọ́n tí wọ́n mú nǹkan kan pọ̀ tó sọ di méjì ó máa ó máa ó máa di nǹkan tó pọ̀ fún wọn tó yẹ pé lómi gan láti òkè òkun gan wọ́n á tún wá wọ́n á tún wá máa sábà fún wọn láti gbà nínú ìmọ̀ nǹkan tuntun wọn kò dìgbà tí wọ́n bá lọ sí òkè òkun tán lọ sí South Africa kí wọ́n tó ṣe rere. àwọn ọmọ Nàìjíríà wọn ń sọlẹ ẹ kò jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn wọn ò rí nǹkan tán lè ṣe nílùú wọn kó tó fi lù wọn sílẹ̀ ọrọ̀ ajé náà bá lọ kò jẹ́ kán tó máa lọ síbẹ̀ yẹn náà tó yẹ pé irú nǹkan yẹn máa ṣẹlẹ̀ sí wọn ìjọba ò ní rí nǹkan ṣe sí i wọ́n heart lórí ẹ̀ táwọn ọmọ nàìjíríà gan tí wọ́n máa dùn pé yes a ní olórí but ó ṣẹlẹ̀ lénìí ó ṣẹlẹ̀ lọ́la irú nǹkan yẹn ti ń ṣẹlẹ̀ ń sìn kó ń ṣe èní kí n ṣàná kó ṣe máa ṣẹlẹ̀ irú ìtó ti ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀ kó tó lè tó tún ṣẹlẹ̀ báyìí àmọ́ irú ìtó tún fẹ́ ṣẹlẹ̀ tó bá yá bóyá ó tún máa jẹ́ lè lọ tó wọ́n láti wá nǹkan kan ṣe sí i tí ó bá fẹ́ tí wọ́n bá fẹ́ kí àwọn ọmọ nàìjíríà tó padà wá yarí délẹ̀. kí ọlọ́run má jẹ́ ká dààmú nípa tara àti nípa ti ẹ̀mí àwọn ọmọ èèyàn wa tó wà ní tó wà ní áfíríkà tí south africa táwọn kinní yẹn ń ṣẹlẹ̀ sí èròǹgbà ọkàn wọn tó fi kúrò ní nàìjíríà ni pé káwọn lọ ṣe rere bẹ́ẹ̀ mo fẹ́ kó yí àwa ọmọ nàìjíríà pé ní orílẹ̀-èdè wa yìí a lè ṣe rere a sì lè débi ògo wa nípa kí a mú ohun tí ó jẹ́ tiwa ní òkúkúndùn kí a gbé àṣà àti ìṣe ti àwa fúnra wa ká gbé lárugẹ tá a bá gbé àṣà àti ìṣe àwa fúnra wa lárugẹ tá a dẹ̀ mú iṣẹ́ tiwa ní òní òkúkúdùn bíbélì fi yé wa náà ó ní gbogbo ilẹ̀ tá a bá tẹ̀ olóhùn yóò gbà fún wa ní ilẹ̀ ìní níwọ̀n ìgbà tó ti fún wa ní ilẹ̀ ní tiwa mi ò mi ò mọ ìdí àti ìtumọ̀ tí àwọn ènìyàn wa but ọ̀pọ̀lọpọ̀ wa ọ̀pọ̀lọpọ̀ náà kì í ṣe gbogbo wọn ló bá ojú kòkòrò lọ ẹlòmíì jẹ́ nípa iṣẹ́ tàbí nípa ọkọ tàbí nípa ìyàwó ẹ̀ tó wà lọ́hùn ló gbèdé ibẹ̀ yẹn ṣùgbọ́n kọ́ Ọlọ́run kò ṣe aládàbò lórí wa iṣẹ́ tó ń ṣe àwọn ènìyàn wa bẹ̀yẹn ó kù díẹ̀ káàtó kí ìjọba orílẹ̀-èdè yìí jẹ́ kán mọ̀ pé àwọn ọmọ tiwọn náà wà ní orílẹ̀-èdè yìí o tí a sì gbà wọ́n bí ọmọ ìyá àti ọmọ bàbá tí ó jẹ́ pé orílẹ̀-èdè tiwa yìí náà ni àwọn fi ń ṣe ọlá kò sí ìdí àti ìdìmọ̀ tó yẹ kán fi máa ṣe àwọn ọmọ tiwa ní ìṣekúṣe ń bẹ̀ ìjọba orílẹ̀-èdè ni ó kù sí lọ́wọ́ láti ṣe àtúnṣe ńlá kí ọlọ́run kó ràn wá lọ́wọ́. tí ẹni tí nǹkan bá gún ló máa mọ̀ lára most àwọn tó ń ṣerú nǹkan bẹ́ẹ̀ wọ́n ń protest lórí nàìjíríà láti lè mọ̀ àwọn èèyàn ń pariwo pé àwọn celebrity wọn post anything on instagram pé láti lè sọ̀rọ̀ bọ̀ tó bá jẹ́ pé èèyàn kan ló rape èèyàn kan níbì kan wọ́n máa sáré máa post àbí tó bá jẹ́ pé wọ́n ń bímọ àbí bákan which is not true àwọn náà ní family láti protest láti lè protest bọ̀ àdúrà tá a máa gbà fún ní ìsìnkàn táwọn èèyàn ń ṣe tán ló ń ṣe tán close the MTN tán jà ní mo wo kíní kan lórí fídíò mi lánàá lórí instagram pé ní ní Lẹ́kì pé wọ́n sọ pé wọ́n ń da ọgbà àwọn workers wọn wọ́n lé wọn bọ́ta wọ́n close wọn bá ìyẹn kọ́ ni ìyẹn kọ́ ni ìyẹn kọ́ ni way forward nǹkan tá a máa béèrè lọ́nà àwa government government wọn mọ̀ nǹkan tó máa ṣe láàrin àwọn àwọn olórí wa ayé ká fi wọ́n lẹ̀ kan ká mo tún wá wò kíní kan náà láwọn student pé wọ́n pé wọ́n fáwọn kan ní seven days pé after seven days báyìí gbogbo àwọn company tó ní ní South Africa kọ́ máa dá padà sí ìyẹn kọ́ ni kíní àdúrà tá a máa gbà ọlọ́run náà lọ́ba lálẹ́ pé pé kó bá a solve gbogbo nǹkan tó wà nílẹ̀ yìí. kì í ṣe nǹkan tó tọ́nà ń ṣe lọ́wọ́ yẹn kò kì í ṣe nǹkan tí ó tọ́nà ń ṣe lọ́wọ́ cause téèyàn bá fi ìwà wára bí inú ṣe ń bíyàn kéèyàn fi ṣe nǹkan èèyàn máa ṣinú bí èèyàn máa ṣẹṣẹ gbé èèyàn máa padà wá jẹ̀bi ẹ̀sùn èèyàn tún máa jẹ̀bi gan ju nǹkan tó ṣẹlẹ̀ lọ ẹ káláre máa padà wá di ẹlẹ́bi kí wọ́n ní sùúrù the last time tí mo gbọ́ wọ́n ní gọ́ọ̀mẹ̀ntì ilẹ̀ wa wọ́n sì lọ ṣe wọ́n ṣe meeting pẹ̀lú gọ́ọ̀mẹ̀ntì South Africa àmọ́ nǹkan tó bá bọ̀ àti gbọ́ kọ̀ọ̀kan nípa nǹkan tó bá bọ̀ and that's one of the problem tá à ní ní Nàìjíríà tó bá náà lọ ṣe meeting ní òkè òkun wọn kì í fún wa ní report kan tó bá bá bọ̀ débi máa mọ the next line of action fún wa láti ṣe. kò dáa rárá o nǹkan tí ò tiẹ̀ dáa rárá ni nǹkan tí ò bá tí ò bá òfin Nàìjíríà mu òun ló fẹ́ rawọ́ lé yìí pé kó máa ba àwọn shoprite jẹ́ wọ̀nyẹn kò make sense ó yẹ tó yẹ pé ó nìkan tó ṣẹlẹ̀ ó yẹ kó ń fi ètò sí ni kó fi kó fi ká ọgbẹ́ ńlẹ̀ ju pé kó náà máa ba kìíní ṣé àwọn ṣe bẹ́ẹ̀ wọn lọ́yẹ kó tún máa tún nàìjíríà ṣe wọ́n tún máa ba nàìjíríà jẹ́. ẹ mi ò blame wọn mi ò dá wọn lẹ́bi rárá rárá kò ń ṣe nǹkan tó yẹ kán ṣe but ẹni tí ó bá súnmọ́ yàn òun náà lèèyàn máa ń jarun pálù ẹ get àwọn ti wòye pé nǹkan wọn tó súnmọ́ wa táwọn lè kọlù nìyẹn wọn pọ̀ ń bì tá a lè lọ bá pé òkè àwa náà á fẹ́ bá wọn jà tó bá yẹ kí wọ́n bá pọ̀ ni àdá wọn mọ̀ but kíjọba náà kàn wòye sí i kàn ṣe nǹkan sílùú tiwa náà tó máa so wá mọ́lẹ̀ tá a fi lè máa lọ káàkiri mọ́ tílé bá dáa kò sí nǹkan tó mú wa máa wò káàkiri káàkiri káàkiri pé ẹ a fẹ́ lọ ìlú kan a fẹ́ lọ ìlú kejì tílùú wa bá ti wà ókè. Okay kọ́ náà ṣe nǹkan tó máa múnú wa dùn tó máa fi wá lọ́kàn balẹ̀ so irú tó dẹ̀ ṣẹlẹ̀ kọ́ wà nǹkan ṣe sí o kọ́ wà nǹkan ṣe sí kọ́ rí pé àwọn ṣe nǹkan lórí ẹ̀ tó máa múnú àwọn ọmọ Nàìjíríà tó máa múnú wọn dùn. Bíbélì ní ká má ṣe fi búburú san búburú fún ẹnikẹ́ni kì í ṣe nípa búburú yẹn la fi lè gbẹ̀san ara wa ìwé Róòmù tẹ̀ fi yé wa pé ká má ṣe gbẹ̀san ara wa ó ní so ẹ jẹ́ ká fàyè sílẹ̀ fún ẹ̀san Ọlọ́run láti kó jóyà ṣùgbọ́n ká mú àdúrà ní òkúnkúndùn ẹ jẹ́ ká wá àlàáfíà ara wa ẹ̀rọ ẹ̀bẹ̀ tí mo lè bi àwọn ọmọ orílẹ̀-èdè yìí ni pé kán fi àyè gba àlàáfíà ká wá àlàáfíà fún ara wa ṣùgbọ́n kí ìjọba orílẹ̀-èdè tètè wá nǹkan ṣe kì í ṣe nípa gbígba ẹ̀san ara wa ni Ọlọ́run fi lè jà fún wa. ìmọ̀ràn mi fún àwọn ọmọ Nàìjíríà tó wà ní South Africa tá a bá ní ká máa bọ̀ ńlé kí ni wọ́n fẹ́ ṣe ńlé àwa tá a wà ní Nàìjíríà gan ẹ́ ọkàn wọn ò balẹ̀ ọkàn tí wọ́n náà ò balẹ̀ wọ́n fi lọ sí South Africa wọ́n tún débẹ̀ wọn ò tún jẹ́ kán gbádùn wọn tún pa wọn ọ̀dẹ̀ tún pa wọn. tábánikàn wọn àbọ̀ lè kó sí tí wọ́n fẹ́ ṣe lè wọ́n tún wá fẹ́ jìyà náà ni because gbogbo wa là ń mẹ́la ọ̀sù bọ́tí máa ń mí fún wọn ní pé ẹ jẹ́ ká mọ bí a ṣe máa gẹ́ẹ̀dì ara wa níbẹ̀ tó bá fẹ́ ṣẹlẹ̀ ìgbà wọ́n tún fẹ́ fa wàhálà ẹ jẹ́ ká mọ bá a ṣe máa gẹ́ẹ̀dì ara wa kádẹ̀ ṣe kí ni ẹni tí ò bá dẹ̀ ẹni tí ò bá lẹ́mìí àti fèsì wàhálà kó fẹ́ kó ṣe kí ni kó ya kó kú omi ẹ̀ bọ̀tí wọ́n tó bá lè gáàdì ààrẹ gáàdì ààrẹ ọlọ́run máa sọ gbogbo wa. àmọ̀ràn mi fún àwọn ọmọ atán àlọ́ ni pé kán ṣe sùúrù wọ́n má ba nǹkan jẹ́ kò sí ohun tó le tí ò ní rọ ọlọ́run á bá sí gbogbo ẹ̀ á náà ẹ̀. àti ẹ̀fẹ́ wọn mọ́sẹ́ shoprite o dstv o ogun olóyìnbó mtn o kọ́ máa lọ àfẹ́ wọn mọ́ kọ́ máa lọ kí ló yóò sì pọ̀ jù kó máa lọ kó máa lọ àfẹ́ wọn mọ́ la sọ káwọn ọ̀nà máa bọ̀ nílé kó wọn máa ṣiṣẹ́ ní nàìjíríà ìlú wa máa tó wá gbé kó fẹ́ kọ́lẹ́ kọ́lọ́mì wọn sílẹ̀ fún ọlọ́run kó bá wà wọ́n bí wọ́n máa fẹ́ tà fún ọlọ́run yẹn fún wọn lè ṣiṣẹ́ a là ń ṣiṣẹ́ fún wọn jẹ́ńbẹ̀ yẹn kó máa lọ àfẹ́ wọn mọ́. ìmọ̀ràn mi ní fún àwọn ọmọ àwọn ọmọ nàìjíríà tó wà ní ghana àbí south africa pé kán wá sí nàìjíríà kán jọ fọwọ́sowọ́pọ̀ kán tún nàìjíríà ṣe kó ba lè gbé wá ìmọ̀ràn mi fún àwọn olórí wa ni pé ẹ eh, fún àwa ọmọ Nàìjíríà ni pé kò dìgbà tí wọ́n bá ń jà tó bá fi ìwà wàrà ṣe gbogbo ẹ̀ eh, lóòótọ́ náà Yorùbá bọ̀ ó ní kò ń ṣe gbogbo nǹkan ní sùúrù tún ṣe kò dẹ̀ ṣe gbogbo nǹkan ní wàdùwàdù máa ń bàjẹ́ ṣùgbọ́n kò ní í tọ́ ká fi búburú san búburú ká ní sùúrù cause Shoprite yìí náà lọ́ba ni wọ́n bàjẹ́ àwọn ọmọ Nàìjíríà tó pọ̀ jù ń bẹ ọmọ Nàìjíríà wa ló ń ṣiṣẹ́ ń bẹ̀ so bí ẹni pé Eh, eh, à ń fọwọ́ ara wa ń ṣe ra wa ni mo rí sí ọmọ South Africa ló nílò tó ṣùgbọ́n àwọn Nàìjíríà ló ṣiṣẹ́ bẹ̀ bí wọ́n pa nǹkan fọwọ́ ara wa ń ṣe ra wa ni kọ́lọ̀ kó ràn wá lọ́wọ́ kọ́lọ̀ kó ṣàánú fún wa. èyí bá lè wálé kó wálé because àwọn Yorùbá lọ wọ́n bọ̀ wọ́n ní ẹni tó sọ eh, ilé nù ó sàpò ìyàkọ́ tí wọ́n bá wálé tí wọ́n fi ọ̀rọ̀ wọn mọ Ọlọ́run tó bá tẹ̀ jẹ́ kó máa sì padà tí nǹkan bá lọ sílẹ̀ wọ́n lè padà get so kán wálé èyí tó bá lè wálé èyí tó bá dẹ̀ rí i pé òun rí bí escape tó rí pé ibi tó wà ó fọkàn balẹ̀ ó lè dúró ó lè dúró tí gbogbo ẹ bá dẹ̀ ṣẹ́tù á padà sẹ́nu sẹ́ẹ̀ so but èyí tó ti dáa jù ni pé kò rọrùn ìtẹ́yìn tí wọ́n ọ̀pọ̀lọpọ̀ ló wà bẹ̀rẹ̀ pé wọ́n ti sọ bẹ̀rẹ̀ ó ti di ibẹ̀ ti dilé fún wọn àti padà wá lẹ́kọ́ ẹbí wọn wá kó nǹkan kan wá kò í sì láti ṣe ní tó ti dájú ni pé kíjọba kan wá nǹkan ṣe sí kí ilé kọ́mọ̀dẹ́rù ba àwọn tó wà lájò. ọ̀rọ̀ mi fún àwọn ọmọ wa tí ó wà lọ́hùn ni pé kán ní ìbẹ̀rù ọlọ́run kán pa òfin ọlọ́run mọ́ kán sì mọ̀ pé kán rántí ilé tán fi sílẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ máa dí àjò ó máa gbàgbé ilé kán rántí ilé tán fi sílẹ̀ kán ní ìbẹ̀rù ọlọ́run ohun tó ń bá lọ síbẹ̀ ni kó jẹ́ èròǹgbà wọn kán má kẹ́gbẹ́kẹ́gbẹ́. àmọ́ most àwọn ọ̀rẹ́ tó travel owó ńlá náà fi ń travel yìí àwọn míì dẹ̀ ti wà mo ní ọ̀rẹ́ mi kan tó travel for the past six six or five years now tó yẹ pé ó live ní South Africa ìgbà ní jẹ́ta lẹ́mí àwọn àpè pé báwo ni ṣé nǹkan yìí ṣòjọ́dọ̀ ẹ̀ ó sọ pé òun gan òun sálà fún ẹ̀mí ara ẹ̀ láti lè fi àwọn tó bá wà ń bẹ̀ tó bá rí pàwọn olè ọ̀ǹdú ẹ̀ kó wá sí Nàìjíríà àwọn tó bá dẹ̀ pé wọ́n lè wọ̀ǹdú ẹ̀ kó lọ sí police station wọ́n torí mo wo kinní kan náà ní um, olórílẹ̀ um, ọlọ́pàá head of ọlọ́pàá South Africa pé ẹni tí ó bá ti lè secure rẹ̀ kó lọ kó lọ sí kó lọ sí police station kó lọ dúró sí ẹni tó bá lè lè tó bá lè lè dúró náà kó padà wá sí nàìjíríà àwa tàdé wá nàìjíríà náà ọlọ́run á